gba bó ni a ṣe pàdé Ramadan àwọn nǹkan olóyẹ kéèyàn ṣe láti ṣe oṣù Ramadan page five hundred ninety four láti bẹ̀rẹ̀ ní òwúrọ̀ ẹ̀ نصيحة المنا بالمناسبة استقبال شهر رمضان نصيحة بمناسبة استقبال شهر رمضان إمارات kí ọba mu kásì fúnra wa nípa ìmọ̀ wọlé Ramadan ìsì abápàdé Ramadan kọ́nà ti bọ̀ wá láyé àti láyé tó dáa. question number eight hundred and seventy three. ما نصيحتكم للمسلمين ونحن نستقبل هذا الشهر الفضيل كلمة رايين فهم المسلمين nígbà tá à ń dojú kọ الجواب إدام نصيحتي للمسلمين جميعا أن يتقوا الله عز وجل جل وعلا نصيحتي للمسلمين جميعا مناتي أفضل مسلمة أن يتقوا الله جل وعلا يكون مبدأ الله بطوط بجلوتو قادنا ويستقبلوا شارع عظيم بالتوبة الصادقة من جميع الذنوب sọ nípa àwọn ìdájọ́ tó so máa wẹ̀ àwọn tí ó máa gba àti ìdájọ́ tó so máa àwọn náfìlà tó mọ̀ àwọn ìrun wọn bìkọ́lì nàbí sallallahu alayhi wa sallam fúgbóló ń sọ pé man yuridillahu bihi khayran yufaqihu fid din ẹni tí wọ́n náà bá fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ̀ọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bá ń bẹ̀ mọ́sà fún alágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bá Imam Bukhari àti Muslim gbàdé sí wa. ولقول النبي صلى الله عليه وسلم أتقبلوا جسد دبي إذا دخل رمضان فتحت أبواب الجنة لو نبات ولباي موسى ولكم الجنة وغلقت أبواب النار موسى ولكم وسلسلة الشياطين ودي والشيطان اسم ملك ولقوله صلى الله عليه وسلم àti pé gbólóhùn ti sọ́dún báyìí pé ìzàkáàná awwalu lélẹ́tì ní Ramadan tó bá di òru àkọ́kọ́ nínú oṣù Ramadan futihat abwabu janna wọ́n sẹ́wọ̀n lẹ́kọ̀ọ́ janna wa gulikat abwabu jahannam wọ́n sẹ́wọ̀n lẹ́kọ̀ọ́ náà jahannama وسلطت الشياطين وصوا ويسمله وينادي مناد olùpùpù ọmọ afẹ́pẹ́ báyìí pé yá báàgì làkàyè ìwọ tó nífẹ̀ẹ́ oore ìwọ tó nífẹ̀ẹ́ láti máa ṣe tó ń wá oore akbel oore ló dé yìí o yá dojúkọ dìmọ̀ oore náà kó o mọ dojúkọ náà wọ yá báàgì làṣàrò ìwọ ló pa burú lọ nífẹ̀ẹ́ tó sàbúrú aksir jáwọ́ kó ń bẹ̀ wọ́n yìí láì òtọ́kọ́ fi náà wọ́n dáríkà every night ànábì ọlọ́run ànábì ọlọ́run máa làwọn yẹn kó nu náà òtọ́kọ́ ọlọ́run máa bọ́ náà kó lórí every night inú Ramadan musa làwọn kó bí iná ọlọ́run mọ́sùlá lérò náà ọlọ́ba وكان يقول صلى الله عليه وسلم للصحابة لين أجيش الله ما سبحانه وتعالى أتاكم شهر رمضان أسر رمضان سوى لي وابع يوم شهر البركة أسر البركة يخشاكم الله فيه فينزل رحمة رحمة ويحط خطايا ولا رد داور يا ابوي يوم عصو كيك عليه يوم ما يطعون شعيره ويستجيب الدعاء ولا ما بدعاء المتابع بدعاء ولتاسع لوبا وفعلوا الله من انفسكم خيرا في دادا هلوبا اما سدادا تقبل رمضان فان الشقيه lẹ́ńdàtì lórí ibú pé a lórí ibú jùlọ eléyìí o mẹnuhóri máa fi irahmatullah ẹni tí ìwà rí àánú ọlọ́run ní Ramadan ẹni tí ìwà rí àánú ọlọ́run ní Ramadan eléyìí ló lórí ibú jùlọ ọlọ́run mọ̀ sí ọ lórí ibú ọlọ́run wa. wọ́n máa na fa'aru ńlá mi àǹfààní mu káyọ̀rọ̀ gbólóhùn àti sọ̀kú ẹ̀jẹ̀ kọ́ ẹ̀jẹ̀ kí ọlọ́run rí dáadáa jùlọ yìí ìyá ni sáré o ìlà káyọ̀rọ̀ ẹ̀ máa sì pàǹtí ti lọ bí iṣẹ́ ẹ máa dìmú lọ bí iṣẹ́ rẹ̀ ẹ máa dìmú ara yín lọ́wọ́ wo kí ni ọ̀báàdìrò ìlà tọ̀át ẹ máa yára yára láti fi àṣírẹ́ṣẹ́ lọ́ba wọ̀btàìdó àníṣẹ́yìn àt kẹlẹ̀ jìnnà sí gbogbo ní tàǹpẹ̀ làbúrú ويقول صلى الله عليه وسلم لينا وجسمه من صام رمضان ẹni tó bá gba èso náà tó bá gbàwé Ramadan imanan wa ihtisaban pẹ̀lú gbàgbódodo àti nírètí nínú àánú ọlọ́run ọba gufira lahu ma taqaddama min dhanbihi àfẹ́gbó ẹlẹ́sìn tó ṣèṣíwájú sìnjìn man qama laylatal qadr ẹni tó bá dìde lóru al-qadr òru agbára ni imanan wa ihtisaban ẹni tó ní ìmánì àti nírètí nínú àánú ọlọ́run ọba gufira lahu ma taqaddama min dhanbihi عفو رسالة إمام بخاري في مسلم بعديث ناوى ويقول صلى الله عليه وسلم إلينا ويقول الله تبارك وتعالى اللهم بان صباحي في يعني حديث القدس كل كل عمل عبنا آدم له أسأل بعشر بعشرة أمثالها gbogbo iṣẹ́ ọmọ níbi adama yóò máa gba times ten láti ten dé seven hundred ìlọ́po ìlọ́po dé seven hundred lọ́mọ níbi adámọ́ máa gbà níbi iṣẹ́ rẹ̀ ilẹ̀ tí a àfàwẹ̀ nìkan fa iná òòlì mímú làwẹ̀ wà ánà àgbè bíi mímú marú ẹ̀sìn tí màá tẹ̀fún tọ̀ fàmọ̀ntẹ́ràká ṣàwọ́tẹ̀wò ẹni tó bá fi nífẹ̀ẹ́ sí ìyàwó rẹ̀ àbí nífẹ̀ẹ́ sọ́kọ rẹ̀ lẹ̀ ọ̀tọ̀ àmà ó fóúnjẹ rẹ̀ lẹ̀ wọ̀ṣàràbà ó fi mímú rẹ̀ lẹ̀ mí ni ájẹ́lẹ̀ ìdúródọ́mi lùsíyàmù للصائم للصائم صائم بغمري للصائم فرحتان ẹni tí wọ́n gbá rẹ̀ ó ní ayọ̀ méjì tí ó yọ̀ jùlọ méjì tí ó bá fara atún inda fitri wọ́n bẹ́ẹ̀ sínú inú rẹ̀ ó dùn pé a àsìkò sínú wọ́n ti pè ní àsìkò sínú tó wọ́n fara atún inda liqa'i rabbi àti dùnú tí ó dùnú tó pápá yọ ọlọ́wọ́ bá rẹ̀ sẹ́sẹ̀ lọ́wọ́ bá sọ wọ́n lọ́kọ̀ọ́ ṣáàìb ooru àbí oorun ẹnu aláwẹ̀ àti ẹbú indẹ̀lẹ́ni rí ẹ̀mísì ìmọ̀ aládùnlọ́dọ̀ ọlọ́run bá jùlọ tùràrí àlùmísì lọ ويقول صلى الله عليه وسلم إذا كان يوم الصوم منكم أحدكم تبقى لبنك أن يمان باوي فلا يرفض كما سيكوسي يعني كما بنك سيكوسي رفضوا سيكوسي ولا يسخر قبس هو قوة فإن سابعوا أحد ذلك ما يبو فليقل أو قاتل عبدو باجع فليقل قلقوا إني عذر سائم أظنون بمن باب أنتني بمن باب أنتني بيجام أنتني ويقول صلى الله عليه وسلم يقول من لم يدع قول الزور انت يا بقى في أنا صلى الله عليه وسلم رمضان wala, ولا عمل به أبي وكوع أدري إنه رمضان والجهل أبي وين مكان فليس لله حاجة أن يدع طعامه وشرابه ọlọ́run bùkátà oúnjẹ tó fi ilẹ̀ ọlọ́run sì bùrọ́kà òbí kókó máa jẹun rẹ̀ kó máa mú lọ àti kèése àìjẹun àti kèése àmúmìnìkẹ́lá rẹ̀ ọ̀sọ̀nù rẹ̀ ọ̀sọ̀wò rẹ̀ ọ̀sọ̀nù rẹ̀ everything lọ́sọ̀nù ẹnu kókò ní dáa fún ọ káìkáìkáì ayínáwẹ̀ فوصية للجميع فوصية للجميع المسلمين أن يتقوا الله إما نتعفوا بقوا مسلمين كقبل ولوبا ويحفظوا صومهم kọ́lẹ̀ mójútó àwẹ̀ wọn kó mójútó àwẹ̀ wọn kó dábòbò àwẹ̀ wọn wọ́n yẹ só mú nìjẹ̀mí màáàfin wọ́n lè rí pé àwọn jìnnà sí gbogbo ìwà àbàjẹ́ yashra'u lahum al-ijtihad fi khayrat lẹ́yìn náà kí wọ́n á gbìyànjú láti pé àwọn gbá àwọn oore oore oore làwọn ṣe àwọn wọ́ọ̀rẹ̀ musabaqatu ila ta'at wọ́n sì máa sì pàǹtẹ̀tẹ̀ ó di nípa àwọn ìtẹ̀láṣẹ tó ọlọ́wọ́ sọ́mọ́ tó yára ní kíni nínú sọ̀dọ̀ká tàbí ẹ́ èyí tí ìkàlà àkọ́mọ̀ orúkọ kejì nínú sọ̀dọ̀ká àti nípa àwọn sàárà wọ ìsáàrí mìnkìrá àti kùrán àti ìkàkún jùlọ nípa kíkà alkùrán wọ tẹ̀sìbíhì àti ìṣẹ́ subhanallah wọ tàhálìl àti filáìlọ́lá wọ tàhámìd àti ìṣẹ́ akwẹ́fọ́lọ́wọ́ba wọ tẹ̀kbír àti ìṣẹ́ الله أكبر والاستكفار أتما ترى فرجهم لأن هذا شر القرآن ترسوي أسوى القرآن أودي من من قرأ قرآن من شر شر رمضان الذي أنزل في القرآن أودي أسوى رمضان تاسع القرآن كلام به فيشرع للمؤمنين الاجتهاد في قراءة قرآن في أسيلية فامس قد ما تتلاوى قرآن نوسوي سجب الرجال والنساء اكثار من قراءة القرآن ليلا ونهارا على ذلك لفقه يتبري كون يقلق وقراء كون يقلق وقراء نوسوي واتلوسا وكل حرف بحسن وعسن بأشر أمثالها وعرفك كذلك إشارني إشارك وكذا تنستني كما جاء ذلك عن النبي صلى الله عليه وسلم باسرني قال ما العذر من جميع السيئات والمعاصي كين هو عصر مقبول وبجاءة بائثة أجي ها وما تواصي بالحق وتنافح بالامر بالمعروف والنهي عن المنكر لينا كيما بسدادة ẹ̀yìn pàpàṣẹ dodo ó máa sọ dodo tàwáàfì kẹ́yìn máa sọ dodo ó máa sọ pàpàṣẹ dodo wọ̀tẹ̀lá sẹ̀kọ́lẹ̀ máa fún àwọn ẹ̀sẹ̀ àwọn amọ̀lù màrúf kẹ́yìn máa síwáàzì máa pàṣẹ dáadáa wọn náà hayẹ anil munkar kò sì máa kọ àbúrú náà فهو شهر عظيم أني أصولاني أها تداعف فيه الأعمال ọlọ́run máa lọ́pọ̀ iṣẹ́ rẹ̀ mi máa lọ́pọ̀ iṣẹ́ rẹ̀ máa lọ́pọ̀ iṣẹ́ rẹ̀ mi irú àbí sáfà mu wálé kan pé iṣẹ́ rẹ̀ kẹta ten lọ seven hundred ní gbogbo oṣù mu àwọn afáwọn ní tinú Ramadan ti gbà nù gbogbo oṣù ní iṣẹ́ rẹ̀ kẹta ten ilà sàbọ̀míà ilà seven hundred ó di wa àmọ́ ti Ramadan ti gbà ó di wa olùdókòwò àfààní kẹkẹ yẹn máa fi ẹ tó pọ̀ ní Ramadan náà wọ́tàkìn fi gini wọ́tàkìn fi sẹ̀yìn àti iṣẹ́ ẹbí yẹn ní òun náà máa tóbi ní Ramadan ẹni tó bá ṣe ẹbí lápèjẹ ẹni tó bá ṣe dìnnà ní oṣù míì ẹsẹ̀ rẹ̀ ò tó ẹni tó ṣe dìnnà ní Ramadan sínú Ramadan tó ó tún tóbi ju sínú oṣù tó ọ̀ọ́ká oṣù yẹn kú nìyẹn bí ẹjọ́ lè ṣe ẹbí makan ẹbí ṣe ẹbí bá ṣe makan ní haram ẹ wà wọn sàhábà ẹbùdúwà ní ọlọ́yà rẹ àwọn sàhábà wọn dáa pọ̀ jù tọmọ rẹ bá ṣe tọmọ rẹ bá ṣe wọn bẹ bọ́ mọ wí yóò ní afẹ́ níbi kan wọn jọ ìwúra ọkùnrin mi tí wọn kó nu haram yóò sọ àbáwí yóò gbọ́ àwọn ti kó nu haram Makkah ó wà pé ìbáwí rẹ̀ nínú àhàn maka ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ni so yóò gbà wọn lọ bí mẹ́jìdá Aisha ó di ibi tí wọ́n ti kó nu haram maka àbí kó lọ sí àràfá yóò àbáwí wọ́n á bọ̀ wí ni ìfẹ́ bọ̀ nínú haram gbogbo àwọn sẹ́yìn haram ó di yé wa ọlọ́mọsá fẹ́rẹ̀ yìí نعم تعظم وتعظم التعظيم تعظم في السيئات فالواجب على من على المؤمن أن يجتهد في أداء ما فرض الله عليه فالواجب أولا يعني المسلمين أدعي على المؤمن فمؤمن أن يجتهد كبن في أداء ما فرض الله عليه أتما منتظر السبب كنيه àwẹ̀ yẹn gan ọ̀rọ̀ yẹn ni inú Ramadan kí yẹn gbìyànjú kó mọ irun jama kan kó má bọ̀ fún yẹn mistake ńlá ni kó inú Ramadan kó wá mí fi irun jama ooo àsárà ńlá ni ó di wa mi sọ pé inú Ramadan kò sí irun kan bọ̀ fún bá ìmáàmù ọmọ ọbọ máa fi ni Allahu akbar tẹ̀pẹ́tẹ̀ gbogbo Ramadan láti bẹ̀rẹ̀ lópin tẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù lọ́jọ́ ń ó di wa gbogbo tí yẹn máa mójútó ní ọmọ láàánú ẹ wá wà á nu ọlọ́wọ́ bá mójútó ọjọ́ bó bá láàánú tó bá láàánúyàn rẹ̀ ṣètò ọ̀nà àbísẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ ọ̀wọ́ àbá ọlá ẹ̀pẹ́ ẹ̀tọ́ ọrụ wọ́n lè sọ́ra gbogbo tọ́lọ̀ tó ní ara ń kù wọ́n ń jẹ kóná ní wọ́n á yẹ kóná ìyànà dà ó fi tọ́lọ̀ yẹ fi tó kàkó padà tìtù lọ fi Ramadan akitaro wa ahaza ìgbìyànjú ẹ̀ ìkàkùn rẹ̀ ní Ramadan táwọn ṣe rí kọ́kọ́ tí ṣe rí padà tóbi kọ́kọ́ wa ahaza. فيما يشرع فيه له اجتهاد في أفعال الخير لأن بطلوا بعض سنية قد ما بيجو قد ما في أعمال الخير ما وشيري من الصدقات ما والسعرات وكلهم وإيادة المريض أتما لبلا عليه إليها مسلمي أو إسلام بس شرائع فوق ما بلا عوار أزويك يا ذرويك في يوم بلا عين لا سكة فسيبين kíkà kẹ̀kẹ́ tán yára síbìtà lè yàwó aláàrẹ̀ wò ó di àìṣe àìṣe gbogbo lè yọrẹ káà máa ṣe kára ọ̀sán lọ kó fáwọn èèyàn máa yàrá dáre kó sàdúrà fún wa ẹ̀dẹ̀ máa wó fún ẹ̀rọ pé èèyàn tiẹ̀ lọ bá wà lọ sọ́tù sùtà tó bá dúró tó bá sàdúrà fún ẹlòmíì tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì náà tẹ̀wọ́ kọ́lá ìyá gbígbé alájà alájùmọ́nà bẹ́là bí wọ́n bá sàdúrà fún ọmọ tèmi náà ó di ilé ìgbìmọ̀ àti káwọn ṣe àmáyé ṣe náà ṣe àgbàmọ́ àti ìyàn pé ìkómọ ọjọ́ kẹjọ ni ọjọ́ keje ni àfàmọ́ mọ́jú àbí náà jẹ́ ọkọ̀ ló mọ̀ bí máa kọ́ máa múdù náà ẹnìkan náà jẹ́ bẹ́ẹ̀ ní àdúgbò mi mo máa kọ́ máa múdù àbí ó di ẹ̀yà ayá yìí ó kọ̀ ọ̀fọ́ àwa ni mahmud gumi ó kọ̀ ọ̀fọ́ àwa ni àmì gbàgbúra kí làwọn ìdọ̀. نعم واتباع جماعي لينا إما تلوك لسوري تلاب أبدا كفو تلوك لسوري وصلة الرحم لما سقوا بي أقول إلى رمضان وما أنقوا قالوا فون بوزي الذين كان فون وما يعرف أما يبي لك أن يقول آه لازم نجي كين يقول جمعة وما إلى ذلك وكثرة القراءة وقراءة وكثرة الذكر أتقلق الذكر والتسبيح التسبيح وتحليل اعتداه لله والاستغفار أستغفر الله والدعاء إلى غير هذا من وجود الخير أتباع بالو من نوع وشير ما شيء أودي يرجو ثواب الله لا ينتبهني إن رتي السنة ويخشى عقابه ننبر يا نوبة نسأل الله أن يوفق المسلمين لما يرضاه ọlọ́wọ́ba à ń bẹ lọ́wọ́ba kó fẹ́ mùsùlùmí sí kò ń gbé ẹni tọ́lọ́wọ́ yọ́nú sí nígbà sìkò akẹ́kọ̀ọ́ tó lọ́wọ́ lọ́wọ́ sí ọdún yẹn wọ́n náà sàlùmá àn ìbàlẹ́gùnà wọ́n jẹ̀mí mùsùlùmí náà síyàmùhù wọ́n kíyàmùhù ọlọ́wọ́ba à ń bẹ kó jẹ́ ká di inú àti gbogbo mùsùlùmí náà kó yá àti àwẹ̀ rẹ̀ àti kíyàmù rẹ̀ ìmánu wa ìtìsáàbàn onígbàgbọ́ òdodo àti ṣẹ́ẹ̀rẹ̀ nasalula an yimnahana yimnaha jami'in muslimina fi kulli makan fiqh fi din an bẹ̀rẹ̀ wọn bá kọ́ta lọ́rẹ̀ gbogbo musulmi gbogbo àgbáyé kó ní kó gbàgbọ́ yẹ́sì wọláyé ìbá gbàgbọ́ yẹ́sì àti gbàgbọ́ yẹ́sì àgbàgbọ́ yẹ́sì dédé kájú dédé lórí àgbọ́ yẹ́sì وسلامة من أصحاب الأقب الله سبحانه وتعالى الله ورسوله رب هذا وجميع أمراء المسلمين كما أمير المسلمين وأن يهديهم قلهم ثم منع ويصلي أحوالهم kọ́lọ̀ bá ṣe wà tún wọ́n ṣe wọ́n wà fíkà hún bí tàkí mẹ́rin ṣẹ̀ríà tó bára yìí fi jẹ́mí àmúrè kọ́lọ̀ fún wọn sì kò ń gẹ́ láti máa tẹ̀lé ṣẹ̀ríà ọlọ́wọ́ bá gbogbo alámàrí wọn fi ìbàdá sí nínú àwọn ìbàdá wọn wà àmàlì màti ṣe wọn wà jẹ́mí ṣòónìhìn gbogbo alámàrí gbogbo ṣòónì wọn gbogbo ẹ̀ṣẹ́ sí wọn nasalullah an yuwafiqu zalik an yuwafiqu zalik عن بلوه ما خذ ونسك ونرى عما بقوله جل وعلا تلقي وعنكم بينهم بما أنزل الله أنا عليه من تلوه بعد نسك عليه عملا بقوله جل وعلا عليكم بإذن أفأكم جاهلية يبقون من أحسن من الله حكما لقوم يوكنون سيأكم إجادة جاهلية على مكان أعطي بأجة تلوه عليه tàló dáa jẹ́ ní bá tó dọ̀jọ́ lọ́ọ̀bà lọ fáwọn tó bá nígbà gbòdòdó wọ̀lìkọ́wọ́lì ìsùbìhánà wọ̀tí wọ́n àmàlà lìkọ́wọ́lì ìsùbìhánà lẹ́yìn náà ṣe pẹ̀lú gbóló ọlọ́ọ̀bà tó bá yìí pé fala wa rabbik ẹgbọ́ mo fi ọlọ́ọ̀bà rẹ búra la yu'minun wọn nígbà gbòdòdó hatta yuhakimuka fima shajara bainahum àti kó fi ọ́ sí ìdájọ́ láàrin wọn fúnmọ́lá yìí dúró fi anfusihim harajan wọn jẹ́ ní kọ́ ní kọ́ ọ̀kankan nínú ọkàn wọn مما قضيت ما تتباسي يسلموا تسليما قل جواب سلام وعملا لقول سبحانه وقال يا أيها الذين آمنوا أتيئوا الله وأتيئوا الرسول وأولي الأمر منكم يقول بالتلاشة تنوبة التلاشة وديش تنوبة أتوالوري أن تعذاتم في تنزعتم في شيء تباني فانفلوري وكفردوه إلى الله ورسول دام عملك ورسول الله وتجيره إن كنت تؤمنين بالله واليوم الآخر تبقى الله بقى جملة الكيامة ذلك خير إلي بفده وأحسن التعويلة بفد نكمة تجاب له وعملا لقوله سبحانه وتعالى أتي في بلو الله وأتتبع أتي الله وأتي الرسول أتلاشي كما بأتلاشي إن شاء الله وسلم وقوله سبحانه وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا تجربة في ايادي ما انتم بقوا في جناسي هذا هو الجواب على جميع المسلمين إليه إليه هذا هو الواجب إليه لجرية على جميع المسلمين والمسلمين وعلى أمرائهم أتواسواج وأمامر وعلى علمائهم أتوالفا وعلى عمتهم المسلمين أن يتقوا الله حقوق وأين كنين أن يتقاد شرع الله قل ما الدلات ما شرع الله قل ما فيه فيما بين لا نرى لأنه شرع الذي في صلاحة ولداية والعافية وحميدة تريد شريعة طبعا مدوك عليه náà ni dáadáa àti tọ́sọ́nà àti déédéé àtàtúbọ̀tẹ́ dáadáa àti lọ́pẹ́ fi rídà Allah bẹ́ẹ̀ láti rí ìyọ́nà lọ́ba wọlá òrìdùwán àbí ìlà haqqi wọ̀bí ìrìdùwán onáàdẹ̀ ni a rí ìyọ́nà wùsùl wọ̀bí wùsùl onáàdẹ̀ yóò gbéwà débi gíní ìlà haqq ìdìdò alẹ́dì ṣẹ́ra Allah ṣẹ́ra wọlọ́tọ̀ وبئي حضر من الظلم ونلو ذكر فوان أمام أبو سي نسأل الله للجميع التوفيق عندنا وضعف بقوة قلهم فلاسكم قيدادا تبتلادا والحداية عتيقني التصنى والصلاة النية عتنية دا والعمل في الشيء دا صلى الله وسلم على نبينا محمد إكي الله الله الله وضع نبي محمد وعلى آله وصحبه أتوارى لي أتوارى صابره كدوا يا أبي صلى الله الكريم وعلى آله وعصابه أجمعين نعم حتى لو الله حتى لو الله بلقل ní ṣọ̀fọ̀ àjọ ní pẹ̀tẹ́ àlọ́bí àdúrà tààzíà ọmọ àyà wa síta wa haúlà tó sọ láìsí ọdún bá fọ́lùmí ọlọ́ba afá kanú àwọn ọmọ alékẹ́ o àwọn afá nurudin ó bí àwọn kọ́ àmì kàbí questions ló bá ní òun ọ̀rá ìdáǹbí kí ẹ máa jẹun bí olóko ọmọ ìlà dáàlì pápá jùlọ gbogbo ní ẹwà ni pé òun mú tíra tuntun bẹ́ẹ̀ wá níjọ́ kẹta níjọ́ kẹta kò mú tíra wá ọlọ́run lè bẹ̀mí sí mo mú tíra ṣe ádámù rọwọ́ sọ̀rọ̀ nípa aburú tó wà ń bi kí ẹ máa jẹun olóko in mo sọ fún wọn pé bàbá yẹn sàwọn ọ̀rọ̀ mi ò ilé sọ bàbá yẹn ní ìgbà jẹun olóko ìkọ́sí àwọn fìràúnà fìràúnà masiri yìí fárọ̀ jọ ní ẹfẹ́ sọ́kọ̀ so ó jẹ́ ta ẹta lọ bí olókùn yẹn mo wá sọ àwọn ọ̀rọ̀ yẹn mo ní tí a bá a mo wá nà sílẹ̀ ya yẹn sókè olùbá ṣe àdà ó dẹ̀ sọ ẹni ẹ̀wọ́ bí ọlọ́wọ́ àwọn náà ni àfá àtọ́ pé ìlàkọ̀ọ́dù ní olóòkúta adam òun gba gbogbo níwà dá ní ọ̀nà jù an yóò hárí bá áàbì ìlàkọ̀ọ́dù ìkólè jọ́ọ̀dìn tí gbogbo ẹni ó wà kó gbogbo ti bídà jẹjẹ lókùn gbogbo agbára rẹ̀ ó láwọn tí wọ́n ní yẹ́tọ́ gan ó padà bọ́mọ́ wọn lọ́wọ́ sí àdáwà wílé àti bàbá ní ládàṣẹ̀ ní Ìbàdàn yóò sàláwọ̀dín sí mẹ́dínà ti Ìlọrin yóò ní ládàṣẹ̀ sí mẹ́dínà ti Ìbàdàn yóò wá sí wùlù wọ́n lójú àgbẹ̀ mọ́mọ́ pé bẹ̀rẹ̀ ti mọ́kọ̀ bàbá aramdaniyu bàbá lágbàdì oníwọ̀rọ̀ àìsí àhàlùsùn bó ní bàbá ẹ̀mí wọ̀rọ̀ ẹ̀tọ́ àwọn ní àhàlùsùn àkọ́kọ́ Nàìjíríà yìí àwọn láwà ní wọ́n kẹ́ ká òun rẹ̀ hà àwọn olókọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn olókọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ ńgbà tó yá tó bá jẹ́ ni pé ìgbà nìkan ni kò sí pé à ń ṣiṣẹ́ èyí sì jẹun ó bá ń tún ó bá fi ìjọba jẹ mọ́ra tó ẹgbẹ́ wọn ń ṣe iṣẹ́ kò díwọ́ lọ́wọ́ láti kéwú ó mọ̀rọ̀ kàtọ́ àbùrọ̀ bí ọlọ́ àná tí wọ́n lọ bí iṣẹ́ lónìí níbọ̀ rẹ̀ wà nílé àdàbí ìṣẹ̀lẹ̀ tó bá dé kílẹ̀ké kílẹ̀ké bọ́lọ́la níbọ̀ rẹ̀ lọ bí iṣẹ́ ó mọ̀rọ̀ lóbi òní kílẹ̀ké kílẹ̀ké kílẹ̀ké ni brian bá ní gbọ́dọ̀ àti kọ́tẹ́ brian máa ń ké yóò tíra ẹ̀ mo wá ní fújọ́ mélòó wọ́n lè jọ sunday ló mu wa lọ. báyọ̀ àmì ẹ̀mí gbàgbé ló bá ní pa ìdẹ̀tẹ̀ àbí ọ̀hún ṣe àǹfààní bẹ́ẹ̀ bí ara mọ́ ní àwọn mọ́jì kọ́bọ̀ lórí ẹ̀nìkan àwọn àǹfààní orí ń bẹ̀rù ìyá sáwọn ìlú mìíràn ara olóhùn sọ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo kàn sọ bí sáà tí mo ti mọ ààrẹ ní sí agbáṣẹ́ àdámà lọ́bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé àwọn ọmọ ọmọ kíra tó ló ń bọ̀ ọkọ̀ mu wá máa wò kíra pé ó sọ lórí pé ó ti rẹ̀ àdìsó ìtí ìmúra múnà òsè ní ti ẹ̀wí kápọ́tì ẹ̀wí bẹ̀gbà ìlú ti bá tí wáyé pé yẹn máa ń yọ̀ bí ààrẹ ni kó wọn níbi ikú ni tó ń bá kó káwọn mọ̀ ń pa pé òun for thirty years ó tó lórí ààrẹ yìí òun ọ̀sẹ́ pé òun sí náà bá ni. mo ní annabi ni ẹ dáná fáwọn ẹbí òkú ìmọ̀ràn òbí sí ni àwọn ẹbí òkú dáná fún yín ìwúlẹ̀ kí ẹ tà annabi ni ẹ dáná fáwọn ẹbí òkú ìsináwó lè alẹ́ já fọlọ tààm ẹ dáná fáwọn ẹbí òkú àbí ẹ̀kọ́ ni ìmọ̀ràn òbí wà ní ọ̀nà fáwọn èèyàn opposite square ni mo lè wà kí yẹn tẹ̀lé mo ní wo Abubakar Siddiq ọ̀kọ̀tọ̀ mo sì mo ládàá báwọn tamato ẹ̀yà kí ẹ̀ ṣe ìkìrán tí wọ́n fi ṣe hajj ajé ní ti bẹ̀tà lọ́wà a ní kíran a ní ifrad a ní tamato a níbi wàhálà ìtọ́ dáadù ní tamato àbúkà sí ìwádìí kíran kí ẹ̀ ṣe kíran lọ dáadù tó ní wàhálà rẹ̀ pọ̀ torí kíran ní wàhálà rẹ̀ pọ̀ ifrad náà wàhálà rẹ̀ pọ̀ ọmọ náà lọ dáadù sẹ́dí bin abbas wájọ́ mọ́ wọn ìwọ̀n ṣe wà níjọ́ kan ìwọ̀n sọ wọn yẹn pé kẹ́ ẹ̀ ṣe tamato òun lọ́rọ̀ ìtumọ̀ tàmátò náà ni ájì gbádùn tí wọ́n lọ pẹ̀lú ìyàwó rẹ̀ tí bá dé mẹ́kàníìsì irú alájí ni tí bá mú ìyàwó wọn lọ tí bá dé mẹ́kàníìsì tí bá ti ṣe múra tán tí bá sẹ́gàlì ti ní òtẹ́ẹ̀lì ní kílọ̀ kan ájì ó di àsìkò òkú nìkan ló mọ̀ jáde gbogbo àsìkò yìí kókó wọ́n lè máa kọ́ọ̀lù fún dàjájà nù ayébẹ̀kọ́ tẹ̀sílìm ó di ẹyin yóò ẹ̀kọ́ máa kọ́ọ̀lù fún dàjájà nù ọ́fíìsì tàmátò ni ẹ̀mẹ̀ gbádùn ó tún ti jọ tẹ́rúwí àjọ kẹjọ ẹni tó gbé àràbí wọ̀ àmọ́ wá pé kíran ló sí àbí ìfura ló sí ọba ti gbé àràmí ẹ̀wọ̀ báyìí ó gbọ́dọ̀ súnmọ́ ìyàwó ẹ̀ mọ́ ó sì gbọ́dọ̀ bá àràmí ẹ̀ lẹ̀ ó gbọ́dọ̀ bá pàṣẹ hajj kò bá ti one month ló bá lò gbọ́dọ̀ bá ti parí hajj àwọn alágbé tamato ní ọ̀ ẹ̀mọ̀ ìgbádùn yìí lọ ṣe ṣe náà ládùn àbájọ́ wọn ṣe wá àti pé kẹ́mọ̀ àti tamato lọ dání kárí àá e ọ̀rọ̀ tí awí yẹn gbọ́ pé abubakar ti dín ní kí yẹn ṣe ìfúrádì lọ́dà mi ẹgbẹ́ ni ah èmi gbọ́ pé ó mọ̀ nígbà wọ́n ni yóò ṣẹ́kọ̀ àǹtẹ́ńdẹ́lẹ̀ alaikum hijara min ẹgbẹ́ kọ́ kò òkúta lé lórí mi èmi ń sọ pé o tẹ na abubakar sọ pé abubakar yìí mọ̀ abubakar ọ̀rọ̀ wọn ṣẹlẹ̀ ń àti bí ó jẹun kúrọ́mọ́ sí ní abdullahi bọ́lá ọ̀sẹ̀ yìí bí lè rà lọ́nà wọ́n ní àṣẹ ń gan ṣe ń gan ní ẹ̀sùn wáyé òun pé ìjọ kẹta gan ah, ló jà tó lọ́gàn ìjọ kẹta tẹ̀ ń ṣe tẹ̀ ń dáná oúnjẹ ni wọ́n ní kọ̀dà àwọn ìjọ kẹta kárí kágbàdúrà kárí ọ̀ká ṣèwáàzì kárí bọ́ọ̀rù kẹ́mi kódà kiri ni Sheikh Albani oníkùbá àtìlẹ́yìn ọdún kan yìí kakura àjọ ọjọ́ kìíní ìjọ kejì ìjọ kẹta eléyìí ó bá ṣeré àmì ó di eyín mo ti wá lọ́nu ìwádìí kọ́ àmọ́ báwọn bá débi ìwádìí àmọ́ ẹ̀sìn ìwádìí àtàwọn èèyàn pẹ̀tọ́ inú ẹ̀kọ́ ta torí kọ́ sí nìyó mo máa fi sọ fún yín gbogbo wàhálà kọ̀ndẹ́mù kan ẹ̀rí pé ní tẹ́lá kọ̀ndẹ́mù yẹn ẹ̀ ní ẹ̀rí fún un di abájú lójà ẹ̀yẹ ẹlẹ́rìí fún mi gẹ́gẹ́ kò sí kò sí kò sí mo máa gbé ẹ̀sìn wá fún yín kẹ́ máa wò ó di eyín ẹ̀rí pé ẹlẹ́rìí fún gbogbo tẹ́bà máa sọ ọlọ́mọsá àfẹ́rẹ́ tẹ́lẹ̀ ní hojá fún ọ̀pọ̀lọpọ̀ tí bàbá yẹn wí ó ní ọ̀hẹ́n ó wá ní kí n òun àdánìyẹn o ó ní bàbá òtí kúrò àtútù seven years ago ó ní every year tó bá lọ lọ òun máa pa ẹran tó máa tutù bá mu mo ní kọ́ bá mu mo ní kọ́ bá mu ó ní rárá kùnrin náà mọ́ṣáláṣí olùmọ̀ọ́rọ̀ àwọn òjísọ̀ máa sí ẹbí gbáwọ̀ lẹ́yìn náà má fi ní ẹbí yẹ every time tó bá tó tọ́ ọba ní nǹkan rẹ̀ lọ́wọ́ má mú ní ọdọọdún mo ní ìjọ kan àdébì Muhammad tàbí kan àbá pé yára ṣe mo fẹ́ lè ju àgbò mi bẹ̀ o sẹ́bi ní kò sábúrú bẹ̀ àmì àwọn ọ̀ṣẹ́gbọ́ náà máa dú ẹran tí wọ́n náà lébìdá ah, àmàdù bẹ̀ àwọn ọ̀ṣẹ́gbọ́ náà ti ní wọ́n máa dú ẹran tí wọ́n náà lébìdá bẹ̀ ìyá lọ ju àgbò rẹ ní níbòmí ọlọ́pàá àwọn tó bá ti kàn tó bá dúró tàwọn ọ̀ṣẹ́ bọ́ọ̀n pé bí nǹkan tó fẹ́ tiẹ̀ tiẹ̀ dá ọlọ́pàá dúró tàwọn ọ̀ṣẹ́ bọ́ọ̀n mọ́ ṣe ṣeré àníyàn ó ní yé wa bó ti rí nìyẹn tẹ bá torí àwọn ọ̀ṣẹ́ bọ́ọ̀n sí kílíkà lóòótọ́ mo sọ fún yín pé bàbá bùn bá àdùrahim ọ̀la ó ní ẹ̀bá lọ bí olókùn ìlú tó lájú fẹsẹ̀ ń jò ní ọ̀rọ̀ bàbá bùn bá àdùrahim ọ̀la gbá fún yẹn ṣáàyì ṣáàyì àti dẹ́bìlù ìpàbùrú ẹ̀kẹ́ yẹn jẹ́ ó ní olókùn yẹn ìfúnwọ́n ti mo ní ṣẹ́ẹ̀kà náà àfa ààrẹ jẹ́ alápẹ̀ mo fẹ́ kẹ́ fún mi ní hadith ẹ̀yọ̀ kan tẹnikẹ́ tó tu báyìí náà wẹ̀nyí rẹ̀ mo sì rẹ̀ nù níjó ni mo jẹ́ àlùkò àgbàlagbà ní bàbá yẹn nípa ni a lọ sí Ọ̀ṣun àpàdé lọ́sùn àgbàdá tuwo àti ìgbàwá gbogbo